سورة التوبة آية 28 الله عباس أقول لقد جاءكم رسول من أنفسكم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عندتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم afẹ́ ròyìn òjíṣẹ́ tá a rán sí òjíṣẹ́ tá a rán sí ti ṣe Muhammad sallallahu alaihi wasallam ẹlọ ọmọ pé afẹ́ ròyìn ẹ̀gbẹ́ òjíṣẹ́ tó wá bá yín yìí ah iṣẹ́ tó wá sí láàrin tàà hmm. fi rán tàà ní kọjẹ́ fún yí iṣẹ́ tó ká màmá ní hmm. àlàyé ẹ̀ lọ́kàlẹ̀ ju gbogbo àlàyé lọ. Laqad ja'akum rasulun ahán yín náà ní ìsọ̀rọ̀ mí náà ń fòsìkún hmm. ìdípọ̀rọ̀ rẹ̀ ní ìdíkúrò ẹ̀pẹ̀kọ̀ mọ̀ yé wa Eh, ẹjá àlàwà dictionary okafimọ̀ túnmọ̀ ọ̀rọ̀ ànábì eh, kìí rẹ̀ ọ̀rọ̀ ànábì yé gbogbo àwọn sàábà máa ti ń sàlàyé sallallahu alaihi wasallam wọ́n rán ànábì yìí ànábì àlàyé lóko ẹ̀njẹ́ ànábì fọ̀sí wẹ́wẹ́ lórúkọ rẹ̀ ẹ̀njẹ́ ànábì tọ́jọ́ pé nǹkan rẹ̀ mọ̀ bínú ni ó kílíà ní sallallahu alaihi wasallam wọ́n wá wò ànábì tọ́rọ ẹ̀ kílíà yìí tó jíṣẹ́ dáadáa yìí tọ́fẹ́ ra yìí tí ọ̀fẹ́ kẹ́ náà yìí tó ní òní gbogbo nǹkan tó lè kó wọ́n ni azizun alayhi ma anittum gbogbo nǹkan tí ó kò nira báyìí yí máa ka nẹ́bì náà láyà kò ní fẹ́ kó kò nira báyìí ní tó ká nẹ́bì láyà jù náà ní pé kí ọmọ lẹ́yìn rẹ̀ kan wọ́n náà lọ́ta hmm. ní tó sì lè gbìyànwọ́ náà tó ẹbọ kò sí wọ́n ni tí ọ̀rọ̀ yín kà láyà yìí tó jẹ́ sí pé ìsàmọ́ tí yín ní òrò láàárọ̀

Ànábì ń ṣàánú wa fìtò ayé wa ó tún sàánú ma fi tó kí ni alìkìyàmà wa anábì eh, kó wa ó fi nǹkan dáàbòbò wa gbogbo nǹkan tí ó dáàbòbò wa lọ́sàlàyé fún wa níbi ètò ayé wa gbogbo nǹkan tí ó gbà wá lẹ́kùn bí káwọ náà láti tún fi dáàbòbò wa nípa ọjọ́ gbìndé alìkìyàmà wọn ni tí wọ́n fẹ́ mú jáde níbẹ̀ ni pé báyìí bí ṣe jáláàánú fún wa tó yìí ọ̀rọ̀ ẹ̀yẹn ni kọ̀wọ́dọ̀ mọ́sàlàyé àlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún wa gbogbo nǹkan tó lè kó bá wa táà fi lè di ẹlẹ́bọ̀ kọ̀wọ́dọ̀ mọ́sàlàyé fún wa